káwá ṣe wá sí lórí gbé sáyé yìí náà là ń ti ń gbé bọ̀ tẹ́lẹ̀ àbí ó ti parẹ́ tuntun bẹ̀rẹ̀ torí kò yé mi mọ́ o bí o ti wáyé kó wánu sáyé sì la wà yìí sẹ́lu iná sì la ń gbé tẹ́lẹ̀ níjọ́ tí dùnú kárí tálàáfíà kárí àwa lo ayé kan bí tí dùnú bẹ̀ ò ti sí mọ́ aláfíà náà di fíafíà. Fia bàbá péjú ń bí ní sẹ́lẹ̀ mi ò máa kò sì tí ì pógójì ọdún kí ni òjì ó gbẹ́dùn àwọn èèyàn lábẹ́ lábẹ́ èsì èsì wà nù mọ́tò tó wà nù lé síbẹ̀síbẹ̀ ó rẹ̀ wọ́n wọ́n lówó àti lọ́sibítù tó ga jù síbẹ̀síbẹ̀ wọn ò gbádùn èmi ló so lórí orílẹ̀-èdè tí ń pààrà ìlú èbò èbó rẹ̀ náà ni wọ́n àtúnyẹ yẹ olórí anabi wa fún wa solution. sallallahu alayhi wa sallam. olówó sọ ntí ń ṣe wa anabi ni mana asbaha wa duniya akbara ami alizama allahu qalbahu bi arba'i khisal. anabi lẹni tó bá jí tó bá jẹ́ pé ayé yìí ní ń lé jù ń ló tóbi jù lọ́kàn ẹ̀ bó ti tóbi lọ́kàn wa débi pé kò yọ ẹnì kankan wálẹ̀ gbogbo wa náà ló wù ká ní adúrú lẹ́yìn kan pé tí a ní kódà wọn bá láwọn tàbẹ́rì ààrẹ ni tí ó sanwó apá oko gbò kúkú mẹ́ bọ́lá ń bá lóun ó ta iye àwọn èèyàn fẹ́ rà lọ́wọ́ ẹ̀ níbi tí wàhálà dé ẹni tó bá wá jí táyé bá wá jẹ́ wàhálà ẹ̀ ọlọ́run lòun ó fi nǹkan mẹ́rin dán a wò ó ń ṣe ńlá ló wí bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ hamman láàyà nǹkan tí wọ́n á ní wo abadan ọlọ́run ní táyé bá ti wòyìn jù mí lọ èyí fi ìbànújẹ́ ránṣẹ́ sí yín tí ò ní tán láyé ìbànújẹ́ òun ló kálé kápò lò èmi máa ń sọ fóònù gbé nísìnyí torí dùnú orí ẹ̀ ò pọ̀ mọ́ ìtúnilọ́fọ̀ ló pọ̀ jòdò ló wọ́n ti gbé lágbájá wọ́n tún ti mú yàn báyìí ìlọ́gùn lórí fóònù. nígbà táyé sọ fún wa táwa náà sọ pé a fẹ́ tẹ̀lé ọlọ́run dá tún wá nǹkan tí wà ní fún bànújẹ́ tí ò ní rẹ̀ ń fi òsì ránṣẹ́ tẹ́ ní tó ọlọ́rọ̀ tẹ́ ikú ọlọ́rọ̀ dàmọ́ gbogbo ara ti dolo sí tọ́ bá lọ lówó lọ ọ ní ìdè bùkátà kan kò sówó tó sẹ́kù tó ṣe ń nábọ̀ ti fẹ́ mọ́ torí gbogbo ń tá a lè fi wà sóra ló ti dàpọ̀ kan aláwàdáyé sọmọjòkó ní ìjẹta wọn á rí yanjẹ tó kọjá wọn á fẹ́ jẹ wọn ló ní yẹn gẹ wa mo àṣà mẹ́ta èmi rò pé bíi tànẹ́tà àṣà mẹ́ta sí wàṣọ ó wà ní bàbá ìjà bàbá ní à ó ti ẹ̀ mọ́ mi ó ní múlí márùn ni mo ní àgbàdo ẹyọ kan ó ní bẹ́ẹ̀ bá rà bí ó bá tún tóbi jù báyìí lọ one fifty kí ló tún ṣẹlẹ̀ sí ilé tiẹ̀ náà gbogbo owó tó mú dání tó fẹ́ fìjẹ́ pápá ní òkà mọ́ wọ́n fún obìnrin ní three thousand kó mú lọ́jà lọ síbẹ̀ ó sì wọ́n lọ́jà kó mọ́bi tí ó kọ́kọ́ jú sí onílẹ̀ sì fẹ́ yí torí kò mọ ibi tí ó gbà ọlọ́run níjọ́ tó bá jẹ́ páyé lẹ̀ níyín ẹ̀ẹ́dùn lòsì tẹ̀ ní dọlọ́rọ̀ olówó tí wọ́n bá bí dáa ní kìròyìn ẹni jà bá lò sọ bẹ́ẹ̀ ọmọ afẹ́lẹ́lẹ́ tí wọ́n bá bí dáa ní kìròyìn kó sílẹ̀kùnlẹ̀ kó ní awálé ìwà jẹun kò sí olówó náà lẹ́yìn tí wọ́n bí dáa pé gbogbo alákìrò ẹ̀ máa bọ̀ wálé ìwà jẹun nígbà tí ó bá yí tó wákàtí kan yóò tilẹ̀ kò tàbí kó sákòó lé olówó dá olówó dá ọlọ́rọ̀ tani ta ni tiẹ̀ ka ńgbà tá a láyé ló kà tá a fọlọ́run ṣe àwọn bàbá tàná tí wọ́n fọlọ́run ṣe bí wọ́n ti ríhun wọ́n sì rọrọ̀ kú ìdùnnú wọn fi ṣe gbogbo ayé wọn ilé tí wọ́n fà yìí lónìí ó kẹni tí ó rà dùnú síbẹ̀ bẹ́ẹ̀dì àwọn èèyàn fẹ́ kò sóorun lórí ẹ̀ kí wàá láǹfààní ilé tó fẹ̀ tí ò sí dùnú kí láǹfààní bẹ́ẹ̀dì tó tóbi tí ò sóorun bẹ́ẹ̀dì lọ sí lera ọ̀ lérò oorun ọgbà lọ tóbi kò sí fàyàbalẹ̀ ṣé ọ̀gá orí ibú kàn kéèyàn tún fi iná fẹ́ǹsì ilé torí báyà rè ó balẹ̀ ìwọ ò bá kó owó olówó tí ń bẹ lọ́wọ́ rẹ kalẹ̀ ọmọ sọ̀rọ̀ rẹ hmm. kéèyàn fẹ́ sùn lálẹ́ kó wa tanná sórí fẹ́ǹsì lára wáyà ẹsẹ̀ máa mi gbogbo olùdéyàn gidi gbé láyé kò sí fẹ́ǹsì mẹ́ ẹ lọ Amẹ́ríkà ẹ lọ Saudi ẹ lọ UK kò sí fẹ́ǹsì torí wọ́n ti ṣe tó yẹ ká ṣe ẹni tí ó wà lálẹ́ ti rówó ó ti jẹun ó ti yó òun náà ti rọrùn rẹ sùn ẹ̀yin ò jáwé èèyàn rọrùn rẹ sùn ẹni kí wọ́n má wà lẹ́yìn. nígbà tá a láyé ló kàn ọlọ́run ni màá sì dẹ òṣìṣì ẹlẹ́kẹta amẹ́lẹ́n láàyè bolúkú mọ́ta màá fún ilé lòún gbà kan tẹ́ ẹ̀yin lè parí ọmọ eighty years wọn lọ kọ́ kọ́mplẹ́sì ṣọ́ọ̀bù tí ò ní lè kù ìyá àdọ́rùn ọdún wọn lọ kọ́lé sọ̀sọ̀gbò láti kírun èyí tó kọ́ sóyún tìrún wọn sanwó rẹ́ǹtì kọ́tọ́ tó máa kọ́lé Òṣogbo ọmọkùnrin kan ni mo rí ó ní bàbá ìjàmbá ó ní mo ṣe parí ẹ́stéètì lẹ́kọ̀ọ́ mo lọ́ọ́ kó fẹ́ni tí ó sùpò rẹ̀ èyí ṣe tó rí wọn ò pé tá à ń kọ́lé tá à ní gbé bẹ́ẹ̀ni Umar radiyallahu anhu Amru ibn As na sọ bẹ́ẹ̀ fún ó ní wọ̀gá mi èmi náà ti ọkọ ní kasi Misra kọ́ mi ní amina la ake àyàbùnà dára ńlá yà sọ ibàn ó ní sọ́bà làákà yìí mu ká kọ́lé síbi bi tí àwọn ń kọ́lé sí ilé tí ò ní gbé ọlọ́run wá dé gbogbo wa àwọn náà ọlọ́run dé èròǹgbà sí a mọ́tò dàsún bàbá ráúdà five oh five kan wọ́n ní tí wọ́n ikú owó àti chẹ́ǹjì ẹ̀ wà wọn ò chẹ́ǹjì ẹ̀ ṣé adama five oh four station wagon onítọ́ tó bá bàjẹ́ adama ti bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ àwa ti ní mọ́tò bíi márùn-ún èmi tí mo dúró yìí náà ní mẹ́rin àtààbọ̀ ọlọ́run kó èròǹgbà bẹ́mi náà láyé burúkú mu ta mo wá jáde ìta láàárọ̀ ìtì máa bọ̀ mo wá bá táyà mọ́tò kan tó ti yò mo ní sáálì oríire ò pé àṣejọ tọ́lọ́ bá kẹwọ́ náà ìwọ náà dẹrú ayé èmi la yé ń ṣe ní ìsinmi àbí mọ́tò mi ti tó ń jó táyà bórí gbogbo owó tí wàá pé nu ẹ̀hún lẹ́rẹ́ ni tèmi ni ó wù wọ́n náà kò dé ni njọ́ bá rówó tí wọ́n náà lọ́ọ́ rà lò ọkọ̀ tó wà ní ilé kù yóò wá nítorí púpọ̀ ọlọ́run gbérúngbà fún yín ẹ̀ ní lè débẹ̀ tẹ́ ikú síbẹ̀síbẹ̀ mo ṣe tó dúró yìí náà omi tó ń wù mí mo tún pé ìlọsì ló kàn yóò lè dá gbogbo ọ̀nà kọjá ẹ̀wẹ̀ ló ń gbà ọ̀ọ́ni bọ́m̀bẹ̀tọ̀ ikú aláni tí ń gbèsè iwájú mi ẹlẹ́kẹ̀ẹ́rin ṣúgìlán láàyè tẹfáragùn mi ni wò abẹ̀dẹ̀ ọlọ́ni ń kọ́ ìrójú àìláyè báyìí ẹ̀ ní sinmi dẹ́bi kú ẹbí bàbá wa adájọ́ àgbà ṣebí mi àbá dépò adájọ́ àgbà yóò sinmi hmm. tòrútòrú wọn dájọ́ torí bí wọ́n bá dá tọ̀sẹ̀ tẹ́ wọ́n wà á kàwé tọ̀la lẹ́yìn tó fara ọlọ́ni ní fún yín sinmi ẹ sọ ah, tó gba phd mo bá kóra mo bá lọ lọ mo dé skul ni wọ́n bá sọ pé lọ ṣèwé kan wa má débi tí ti ṣèwé wọ́n bá ní page twenty seven ni mo sì gbọ́dọ̀ defend ẹ̀ wednesday ni wọ́n ń kàwé kiri mo wà ní kíláàsì tí n ti kọ́ ọmọ kiri iṣẹ́ tí bá mi yàn mí tó sì ṣàdéhùn pò ní kí n máa ṣe mo wà ní kíláàsì tí kọ́ máa ń kéwù nínáwù ìwọ̀n ń kéèbù mo ní mo dára ìjábà ọkọjá lé bàbá rẹ ọtẹ ikú ìrójú ráàyè báyé ẹ nísinmi tó o bá lókìkí bẹ̀ ọ́ nísinmi tó o bá lówó bẹ̀ ọ́ nísinmi tó o bá lọ́lá bẹ̀ ọ́ nísinmi tí orí rẹ bá wọ́n fún kéwù ó sì ní gbádùn ayé ọ̀hún á dá ayé ọ̀hún dá ó wá parí síbi lásán pẹ̀lú gbogbo tí mo kà yí wọ́n wà láà kúnjọ kan wọ́n máa wẹ̀ ha wọ́n wà á di ha wọ́n wà á gbé ẹ sí kòtò wọ́n wà á da yẹ̀pẹ̀ bò wá ayé ó sì máa jáyé lọ à ń lọ lẹ́nu o a ti fọmọ bẹni ilé ìyá rẹ subahana rabbika. Thank you. من الناس لا تخاف جرفا ولا تعب